aláròye máa wí o. ìjọba ti àwọn ilé ìjọsìn kan pa lẹ́kọ̀ọ́ èyí lohun tí wọ́n ṣe àwọn àgbà bọ̀ wọ́n ní ìlú tí kò bá ti sófin kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ ṣùgbọ́n ìjìyà ńlá ló wà fún aráàlú tó bá tàpá sófin bílùú bá ti lófin tiwọn èyí ló mú kí ìjọba ìpínlẹ̀ èkó ti àwọn ilé ìjọsìn kan pa láàrin ìlú náà nítorí tí wọ́n tàpá sófin àyíká ìpínlẹ̀ wọn. aláròye gbọ́ pé káàkiri àwọn agbègbè bíi ìkẹjà ọgbà sùúrùlérè sáàbọ yàbá èbútémẹ́ta àti ṣomolu ní ìpínlẹ̀ èkó làwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àyíká Lagos State Environmental Protection Agency LASEPA ti lọ́ọ́ fọwọ́ òfin mú àwọn aráàlú tí wọ́n tàpá sófin àyíká ní ìpínlẹ̀ ọ̀hún lára àwọn ibi tí àwọn òṣìṣẹ́ àjọ náà ti pa nítorí tí wọ́n ń fi ariwo dí àwọn aráàlú agbègbè ibẹ̀ lọ́wọ́ ní mọ́ṣáláṣí kan báyìí wà ọ̀gá àgbà àjọ làṣẹ́pà dókítà Babátúndé Àjàyí tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún yìí sọ pé káàkiri àárín ìlú Èkó làwọn òṣìṣẹ́ àjọ làṣẹ́pà lọ láti lọ́ọ́ fọwọ́ òfin mú àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá gbogbo tí wọn kò bọ̀wọ̀ fún òfin àyíká nípínlẹ̀ Èkó lára ibi tá a lọ ní Ìkẹjà Ọgbà Sùúrùlérè Sábó Yábà Èbúté Mẹ́ta àti Ṣómólú àti àwọn ilé ìjọsìn àtàwọn ilé ìtajà ìgbàlódé kan pa àti ilé oúnjẹ ìgbàlódé kan tí wọ́n ń pè ní twelve miss lounge bell papirosi grand hyatt olúwatóyìn mosque multiple supermarket special bread b àti understanding bar gbogbo wọn pátá ni wọ́n jẹ̀bi àwọn ẹ̀sùn tá a fi kàn wọ́n bẹ́ẹ̀ kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tá a máa kì wọ́n nílọ̀ wọn kò tẹ̀lé àṣẹ àti òfin àyíká nípínlẹ̀ èkó la ṣe tì wọ́n pa báyìí ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba kò ní í fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn tó bá tàpá sófin àyíká nípínlẹ̀ èkó fún ìdí èyí ọ̀rọ̀ àwọn oníṣòwò àtàwọn aráàlú pé kí wọ́n má ṣe fọwọ́ páìdà ìjọba lójú o nítorí ẹni tó bá fọwọ́ pa idà ìjọba lójú idà náà yóò gé e lọ́wọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.